ti sáko lọ ẹ máa padà bọ̀ nílé you need to repent nísìnyí báyìí gbogbo fi ń ṣe excuse pé ẹ ó ṣe báyìí ó lọ obìnrin ò láìkí oko obìnrin tí ò bá láìkí oko kí ló wulẹ̀ lọ́lé ọkọ sí nǹkan tí ò bá dẹ̀ jẹ́ kó láìkí ẹ̀yẹ oúnjẹ ló máa sọ àwọn ọkùnrin míì wá ké nǹkan náà sọ́wọ́ wọ́n máa fi kánná ya obìnrin ni. tó bá mọ̀ pé òfo kó sí o lo kó ẹjọ́ yẹn àwọn nìkan ló fẹ́ lò ní wàhálà bẹ̀wọ́ tó mọ̀ pé o fẹ́ lo kó ẹ tó dẹ̀ ti mọ̀ wípé o tètè máa ń dà o ò ní o ò ní extend time tó máa ṣe foreplay ẹ gùn jù ṣé ẹ bẹ́ẹ̀ nísìn so ìwọ tó bá ti mọ̀ wípé o tètè máa ń dà wá shorten time uh, foreplay ẹ so that you be able to know that by the time tó bá máa dà wá ti wà nínú ara obìnrin yẹn so fún àwọn tí wọ́n máa ń pa àwọn fẹ́ ṣe cunnilingus bẹ́ẹ̀ tó bá mọ̀ wípé ẹni yẹn ní infection òbò tó bá lè sẹ́nu dé kò sí nǹkan tó yẹ tó mú kó tó lè jẹ́ kó fokó sírú òbò yẹn náà òbò tó ti mọ̀ wípé ó dọ̀tí débi wípé ò lè sẹ́nu dé òbò tó wà dangerous láti sẹ́nu dé ó wà dangerous láti fokó sí náà as a matter of fact ṣé wàá bẹ́ẹ̀ yẹn so these are the things e, èèyàn gan gẹ́dọ̀ èèyàn lọ is not an excuse fún ẹni yẹn láti máa gbé òbò pamọ́ because bó fẹ́ bó kọ̀ any reason tó bá wù kó fi gbóbò pamọ́ ìyẹn ò ní stop effect òbò tó ń gbé pamọ́ yẹn ṣé abáyé ní ìsìn so ìwọ you are the one that will go and find solution to it the fact pọ́n gẹ́dọ̀ èèyàn yẹn ò ní kó má gbádùn oko ṣóyé wa then ìwọ tó ṣẹ̀ṣẹ̀ pé kán ṣe kọ́lí lingos fún ẹ ìwọ tó ò ní dán kò sí nǹkan tó fẹ́ fàánù stimulate lára ẹ because èèyàn èèyàn èèyàn ń jẹ òbò ìdán náà náà ń jẹ nínú òbò ṣé abáyé ní ìsìn ẹni tí ò ní dán kò sí nǹkan tẹ́ fẹ́ jẹ ń bẹ̀ so ò lè farawẹ́ni tó ní dán tọ́ọ̀ tí ìgédọ̀ ẹ̀ so àwọn ìyá tó gédọ̀ yẹn náà àwọn náà ṣàkitiyan àájò ọmọ náà nàbá débẹ̀ kó wọ́n lè pọ́nmọ́ yẹn máa máa ṣe kíni ó máa máa ṣe ìranù meanwhile ìwọ tó bá tí ì ní ọkọ má lọ ọdún ogún òní ga o gbogbo nǹkan tá à ń sọ ìyàwó tán ti ní ọkọ tán ti níyàwó tán ti sanwó orí wọn òun ló wà fún o sọ̀rọ̀ pé cruise lọ́pọ̀lọpọ̀ wá káàkiri lórí social media and what you are seeing is different from the real life thing tó ń ṣẹlẹ̀ tó bá lọ wò pé àwọn kan sọ̀rọ̀ pé àtòkù tó lọ́ndẹ́ṣẹ̀ gbogbo bá rẹ̀ ni o èmi ò sì bẹ́ẹ̀ ní mo kà wò tó ti rí báyìí tó ti rí báyìí ní tí mo kà ni mo ń sọ tó bá wù ọ́ lọ́mọ dókòlégà mi sí bẹ́ẹ̀ so fún ẹ̀ wá fún honey is it advisable to be doing cunnilingus why is it not advisable if you are comfortable with it you can do it and if you are not comfortable let it be ṣóyè wa bẹ́ẹ̀ yẹn then fún àwọn tó ń sọ̀rọ̀ nípa fluid kò sí fluid kankan tó wà lára ìdá ọkùnrin or obìnrin tó wà poisonous fluid ara ọkùnrin ìzẹ́dìbù tààrà obìnrin náà ìzẹ́dìbù mi ò fẹ́ máa sọ òyìnbó torí app mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa capture mi youtube i'm live on youtube i'm live on, on facebook and i'm live on tiktok right now ṣé ṣé abẹ́ fídíò mi kan tí mo ṣe tí mo ṣe tí mo gbé sí youtube youtube ò monetize ẹ̀ fún mi olóyìnbó tí mo sọ torí òyìnbó tí mo sọ ń bẹ̀ ti pọ̀ jù ṣé abáyé nìsín so wọ́n ní what can make a woman to be bleeding sometimes with a white infection ni go and see doctor olúwo ọgbẹ ọgbẹyọnú àbí kí lorúkọ yẹn kó wá sí dókítà obìnrin tó bá ti ń bleed tó ń dóko tó dẹ̀ ń bleed kó lọ rí dókítà miss jùmọ̀kẹ́ ṣé mo dúpẹ́ so obìnrin tí kò tó ní idọ idọ náà ń jẹ lára obìnrin ìwọ tó o bá ní idọ o lè sọ pé dandan kéèyàn kan jẹ òbò ẹ because kò sí nǹkan tó fẹ́ jẹ níbẹ̀ idọ ẹ tó lè jẹ náà rántí bẹ́ẹ̀ rẹ lọ yẹn o lè lè gbádùn okó láti wájú àwọn tó bá ti ní idọ bẹ́ẹ̀ yẹn ẹ máa dún wọn láti ẹ̀yìn ni you can do their entry for them ṣòye wà bẹ́ẹ̀ yẹn now is it biblical ẹ má gbé ọ̀rọ̀ bible wá sí ibi mr Aremu Moses níta ẹ bá ṣe sí ara yín nínú yàrá yín kò sí nǹkan kan tó kẹ́ anybody ńbẹ̀ just make sure pé ẹ ti lẹ́tọ̀ọ́ síra yín ẹ ti sanwó orí ara yín ṣàbáyé ní ìsìn gbogbo ìsìn biblical ìsìn náà biblical i don't want to hear that on my platform tá a bá fẹ́ ṣe bible study àá clear pé bible study la fẹ́ ṣe ṣé bàbá yìí ní ìsìn sexual study là ń ṣe ń bí ìsìn ìbà ìbílíkà tí ó bàbá ìbílíkà ẹ má ṣe tẹ́ ẹ̀ bá lábò ìyàwó yín tán bá lọ bá lábò ẹ̀ wàhálà àti yín dẹ̀ nìyẹn kí nìyẹn fi kàn mí pé tí mo ṣe pẹ̀lú ọkọ mi ṣó bá ìbílíkà bí ó bá ìbílíkà ẹ mọ mu oko ẹ mọ la òbò kí ló ka anybody kan oko mímu àtòbò lílá ẹni tó tó bá tó kí ṣe gbogbo ọkùnrin ló lè la òbò ìyẹn omi ìpẹ́ tó fẹ́ lábò kò mọ̀ làbò kí wàá nìtumọ̀ ìsìn ìbà ìbílíkà tẹ́mọ̀ fi báìbù kọ́ mi lọ́rùn kí ni gbogbo ìyẹn ní ìsìn ẹ mọ̀ jẹ́ búlọ́ọ̀kù yín o àbẹ́wò ni rádaràda is it biblical do you think you are holier than me àbẹ̀wò nìrẹ́gbè nísìn gbogbo ìta àfẹnu sọ ń bí nǹkan wípé ẹni tí ò bá sí ìlọ́kọ̀ kó mọ̀ dòkó ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ yín ò lè sọ̀nà some some of your pastors cannot say all of these things pásítọ̀ mélòó mẹ́sẹ̀gì uh, salvation mélòó lẹ ti gbọ́ nínú ọdún ìbáyìí tí wọ́n ti sọ̀rọ̀ nípa pé kéèyàn fàyè rẹ̀ fún Jésù ẹ máa torí pé mi sọ̀rọ̀ pàtó bẹ́ẹ̀ bí mi lè rí nonsense question kí ni nǹkan tó kàn mí kàn yẹn James, n ti sọ fún ọ pé tó ọba tí ìlọkọ ọkọ ọmọ ìdòkó pásítọ̀ mélòó lọsọ yóò fún ọ àìmọye pásítọ̀ tó ti kún àná ń dúró ọmọ ìjọ tó ń bọ ọmọ ìjọ sùn kiri ilẹ̀ kí wàá ní kí ni irú ìbéèrè wèrè wo lẹ ń mi lẹ ń béèrè lọ́wọ́ mi o ìsí bàbílíkà ẹrẹ wo báíbù bọ́ọ̀lù ṣe mọ̀ pé inú òbò náà lọ máa fokó sí ṣé báíbù náà ló sọ fún ọ pé òbò ibẹ̀ ni kò fokó sí ó ṣe mú kókó ti bọnú etí tàbí kò mú kó rè ti bọnú ìbọn àbí kò ti bọnú ìgò wọn béèrè pé ìsí bàbílíkà kí ni kí ni ìtumọ̀ yẹn so ìwọ tó bá fẹ́ jẹ òbò immediately tí ẹni tó fẹ́ jẹ òbò ẹ̀ bá ti jáde ní bathroom tó ti dry ara ẹ̀ ló bẹ̀rẹ̀ òbò ẹ̀ tó fẹ́ jẹ torí ẹni tó fẹ́ jẹ òbò ẹ̀ sìn o ti o ti fọwọ́ tẹ̀ lára o ti ṣe gbogbo romance fún ara ẹ̀ ti máa tutù so wetness yẹn o lè máa feel uncomfortable o máa feel irritated by that wetness so o possible kí òbò yẹn máa wù ẹ́ jẹ kì í sáwọn òbò papilloma kì í sáwọn òbò infection o kì í sáwọn òpò tó ṣe wípé ó ti ó ti ó ti ó ti ó ti re ó ti rebi tó ti wá àwọn òpò tó kílìnì àwọn òpò tó mọ́ kì í sáwọn tó ń wẹ̀ tó ń tọ̀ tán ní tábà ṣàbáyé ní ìsìn kò sí nǹkan tó ní kó bòórùn téèyàn bá ń wẹ̀ téèyàn ń tábà téèyàn tọ̀ tó tábà tó tọ́ílẹ̀tì tó tábà ihò mẹ́ta ló wà ní ìsàlẹ̀ obìnrin ihò tọ̀ ó yàtọ̀ ihò ògbẹ́ ó yàtọ̀ ihò reproductive channel ó yàtọ̀ ihò mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ní tẹ́ndẹ́nsì láti rùn ṣọ àbáyé ní ìsìn ibi tóbìnrin fi ń tọ̀ ó yàtọ̀ ibi tóbìnrin fi ń dóko gbogbo bẹ̀ ló lè rùn so as much as tóbìnrin bá tọ́jú òbò ẹ̀ tó tàǹbà tó ṣe everything ó máa clean bí normal ara ṣe máa feel bí normal ara ṣe máa smell bẹ́ẹ̀ náà ni irú òbò orú obìnrin yẹn ṣe máa smell the fact pé kan jẹ́ òbò kò mí ìpò gbọ́dọ̀ rùn ṣọ àbáyé ní ìsìn kò mí pé ó gbọ́dọ̀ rùn so you have to tamba take care of your òbò then ìwọ tọkọ ẹ ò bá láìkì irun lóbò èmi ò mọ tẹ́ ǹkó orun sóbò fún bí ìpẹ́ fẹ́ fi ṣe Ghana weaving ni ẹ fa irun òbò ìwọ tó bá dẹ̀ fi pọ́kọ ẹ láìkì irun wàá dẹ̀ tírìmù ẹ̀ kó dé ọdún kó kórun sóbò ṣìkìtì torí omi tó bá lò fi táǹbà náà omi yẹn máa sápamọ́ sínú àwọn irun yẹn ooru ló máa máa dá mọ́ọ̀bù ẹ ó máa máa rùn ni